ikú ẹ̀ṣẹ̀ èṣù ayé kò ní yà yín o agbára ọlọ́run ọba àmín o Olúwatóyìn mm-hmm. mm, àwọn mm, mm, yẹn tó ń fẹ́ sọ fún àwọn aráalé. láìpẹ́ yìí o ṣàdédé la dédé rí lórí ojú Instagram Rónkẹ́ Òjó tí gbogbo èèyàn mọ̀ sí Rónkẹ́ Oṣòdì Òkè ó máa gbé fídíò jáde o ló ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó bá bú sẹ́kún wọ́n máa ń bẹ àǹtí wa Rónkẹ́ Oṣòdì Òkè kí ló tiẹ̀ dé gan kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin ará iléeṣẹ́ fẹ́ gbọ́ ó mà ní pé ó lọ sí ayẹyẹ kan mà ní láìpẹ́ yìí ìgbà tó lọ sí ayẹyẹ náà ni àwọn oníròyìn bíi tiwa báyìí wọ́n bá fi ọ̀rọ̀ wa lẹ́nu wò pé ǹjẹ́ tí ó bá jẹ́ pé àwọn ló ń ṣiṣẹ́ pé ṣé wọ́n tún lè máa ṣiṣẹ́ inú ilé kán lọ máa mówó wálé kán tún lè máa ṣiṣẹ́ inú ilé ó dẹ̀ dá wọn lóhùn ọ̀rọ̀ ó ní ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ tó dùn ún ni pé lọ́jọ́ kejì báyìí òun ti rí i lórí ẹ̀rọ ayélujára lórí íńtánẹ́ẹ̀tì tó yẹ pé àwọn èèyàn tó ti wò ó gan wọ́n ti lọ lẹ́gbẹgbẹ̀rún lẹ́gbẹgbẹ̀rún tán ti tán ti gbọ́ ìròyìn yìí nípa òun pé wọ́n sọ pé tóun bá ń ṣiṣẹ́ òun ò lè ṣe tóun bá ń ṣiṣẹ́ tó yẹ pé òun ló ń powó wálé òun ò tún lè ṣiṣẹ́ kankan nù lé o gẹ́gẹ́ bí ìyàwó ó ní ọ̀rọ̀ yìí dùn gan àǹtí wa yìí máa ń sunkún gidi gan ni ó ń sun ẹkún yẹn gidi gan ni ó ní ṣé wọ́n fẹ́ ba lé òun jẹ́ ni pé òun ò sọ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ yìí ó bá àwọn oníròyìn wí o wọ́n ṣe interview ibi tó sọ ó ní ẹ̀fẹ̀ ló ń kàn fi ṣe ó nígbà tóun ti kọ́kọ́ dáhùn ìbéèrè wọn tán òun wá fi ṣẹ̀fẹ̀ pé à tóun bá ń ṣiṣẹ́ nílé tó yẹ pé òun lọ ń powó wálé pé òun ò tún lè ṣiṣẹ́ kankan nílé o ìyẹn ni gangan ni wọ́n wá rí dìmú tí wọ́n wá gbé sórí ẹ̀rọ ayélujára ìyẹn ni gbogbo èèyàn wá dìmú ó bẹ̀ wọ́n ó sunkún o ó porúkọ wọn báyìí mo forúkọ bò wọ́n láṣìírí ó ní kó má bá ń tú léhùn o pé òun ò sọ bẹ́ẹ̀ pé eré lòun kàn fi ṣe o ẹ̀yin oníròyìn náà tó yẹ pé ẹ máa gbọ́ ẹ máa ṣe interview fún yàn ibì kan tó bá kù káàtó tó fi ṣàwàdà ibẹ̀ lọ rí gbé síta ẹ wo ẹ jẹ́ ká fìyẹn ńlẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn gbajúgbajà wa tó ṣe ọjọ́ ìbí wọn ní ọ̀sẹ̀ yìí wọ́n pọ̀ jantiri ẹ jẹ́ ká tiẹ̀ fẹnubà wọn díẹ̀díẹ̀ Ayọ̀ Adésọ̀yà wọ́n ṣe ọjọ́ ìbí wọn láìpẹ́ tẹ́ bá tiẹ̀ rí gbogbo àwòrán tó gbé jáde hmm, àwọn àwòrán yẹn gan ẹ̀ eh, eh, kò tiẹ̀ fi ọjọ́ orí wọn gan hàn gbogbo ẹ̀ ni wọ́n ti tí wọ́n ti fáìn tójú wọn gúnrégé ń bẹ̀ Queen Nwokoye náà láti ara àwọn olóṣèré olóyìnbó wa Queen Nwokoye ó ṣe ọjọ́ ìbí rẹ̀ ní ọ̀sẹ̀ yìí Báyọ̀ Báńkọ́lé náà ó ṣe ọjọ́ ìbí rẹ̀ àti Big Van Jókòtóyè tí gbogbo èèyàn máa ń pè ní Big Van Big Van òun náà ṣe ọjọ́ ìbí rẹ̀ gbogbo àwọn gbajúgbajà wa tó ṣe ọjọ́ ìbí ní ọ̀sẹ̀ yìí òun náà la mú wá fún yín mo lérò wípé ẹ ti jẹ gbádùn gbogbo òfófó gbogbo àwọn ìròyìn tí a mú wá fún yín olùwàtòyìn èwo ni ara mi rí